yìn ọ́ ọlọ́run mi èmi ò yìn ọ́ ọlọ́run mi lójoojúmọ́ ayé ni wọ́n máa kọrin tuntun sí ọ èmi ò yìn ọ́ olúwa mi orí mi tí ò kọ́ gèlè ẹnu mi tí ò kọ́ jíjẹ ara mi tí ò kọ́ aṣọ ẹsẹ̀ mi tí ò kọ́ bàtà èmi ò yìn ọ́ olúwa mi èmi ò yìn ọ́ ọlọ́run mi lójoojúmọ́ ayé ni wọ́n máa gbé ọ ga èmi ò yìn ọ́ olúwa mi mẹ́bí wọn ò fẹ́ gbà fún mi lóúnjẹ èmi ò yìn olúwa mi mẹ́bí wọn ò ká ẹsẹ̀ mi rọ̀ nílé ìwòsàn èmi ò yìn olúwa mi mo ní mo wà láyé mo wà láàyè èmi ò yìn ọ́ olúwa mi afẹ́fẹ́ tó ń fẹ́ ń kọ́ ìyẹn ẹ̀ tún bá mi lára mu èmi ò yìn ọ́ olúwa mi ọlọ́run tèmi nìkan ẹ jẹ́ kílẹ̀ ó ga jù mí lọ èmi ò yìn ọ́ olúwa mi èmi ò yìn olúwa mi bàbá mi ọkọ mi olówó orí tèmi nìkan ṣoṣo àríró àlá ọgbọ́mọ níjà kẹrù ó níjà ọkùnrin ogun aṣíwájú ogun ayé mi akẹ́yìn ogun lórúkọ rẹ̀ ń jẹ́ ọwọ́ kẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà gbanigbani tí à ń sáyà ọlọ́run tó lọ kọ́rin kése èmi ò yìn olúwa mi mo ní lójoojúmọ́ ayé ni wọ́n máa kọrin tuntun sí ọ èmi òyìn ọ́ mo forí balẹ̀ fún ọ́ ẹ jẹ́ kí n máa kí wa káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lọ́jọ́ tèmi èmi ò yìn ọ́ olúwa mi èmi ò gbé ọ̀gá lójoojúmọ́ ayé náà ni wọ́n máa kọrin tuntun lójoojúmọ́ ayé ni wọ́n máa yìn ọ́ tí wọ́n máa ṣe sàǹdákátà nítorí pé kí ni ná orí mi rèé kò kọ́ gèlè ẹnu mi kò kọ́ oúnjẹ mo gbé apá ó ṣeé gbé mo gbẹ́sẹ̀ ó ṣeé gbé kí ni mi wá ní kí ọ fún kí ni mi ò ní yìn ọ fún mi ò sí lára àwọn tí wọ́n ń fi ẹgba fún lóúnjẹ jẹ mi ò sí nílé ìwòsàn bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ̀yin náà tẹ̀ ń wò mí ẹ̀ sí nílé ìwòsàn ọlọ́run ọba mi ọba òkè kò jẹ́ kí ilẹ̀ kó ti ga jù wá lọ ẹ̀wọ́n jẹ́jọ́ máa yìn kájọ máa gbé ga ẹ kájọ máa fi orí balẹ̀ fún un ẹyọ ẹ àti tùdé sórí ètò Ògo Ìgbàlà lọ́jọ́ tèmi náà nìyẹn ṣé dáadáa náà lẹ́wà ṣé dáadáa ni mo bá yín orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò àyà olúwa ṣeun ńlá fún mi ẹni mò ń kí yín kú àmójúbà àkọ́tún ètò Ògo Ìgbàlà lọ́jọ́ ti tèmi ẹ sì sí mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Ògo wípé ó ojú olúwa lénìí ẹ ó sì di dandan ọlọ́run yóò darapọ̀ mọ́ wa nítorí pé ó tiẹ̀ ti darapọ̀ mọ́ wa bá a ṣe ń wọlé sórí ètò báyìí ẹ á tún kéde ìyìn rere ẹ gbogbo nǹkan tá a mọ̀ ṣe lórí ètò Ògo náà nìyẹn ká yìn ká gbéga ká wá ojú ẹ ká kéde ìyìn rere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 ẹ sì mọ bí ògbóǹtarìgì tèmi bí wọ́n ti pọ̀ tó ògbóǹtarìgì tèmi ó lè jẹ́ olórin ẹ̀mí ògbóǹtarìgì tèmi ó lè jẹ́ adárìnpòṣónù tèmi eléré orí ìtàgé tèmi òǹkọ̀wé tèmi òǹkọ̀tàn tèmi ẹ akéwì tèmi gbogbo wọn tó bá ṣáà ti ń ṣe nǹkan tó ṣe gbòógì fún ọlọ́run ọba mi ó ti di ògbóǹtarìgì tèmi lórí ètò Ògo Ìgbàlà náà nìyẹn abala tó tẹ̀lé ni mo ní abala àwọn orin tó perégedé a ó tún wo orin tó perégedé lè ní àyànnà náà àfẹ́ lójú wò ohun tó dára ni ká máa fi orin gbé ọlọ́run ga bó o gúnyán fún kò ní jẹ́ bó o roka fún kò ní jẹ́ orin ìyìn yìí ṣáà náà ló fẹ́ abala tí mo sì máa kásẹ̀ tó lẹ̀ òun náà ni mo pè ní abala gbọ̀ngbọ́n pẹ̀lú àwọn ránṣẹ́ ọlọ́run bí tí wọ́n bá ti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa yóò ṣe ọkàn wa lóore yóò tún ṣe ọkàn wa láǹfààní pàápàá ẹ̀yin o ẹ wá jáṣọ ṣètò tèmi kájọ wá ojú olúwa nítorí pé ọlọ́run sọ ó ní ká wá olúwa nígbà tá a lè rí ó ní ká pè é nígbà tó wà nítòsí nígbà tí ìgbà ewu kò tíì dé ẹ̀yàn kájọ wa máa wá ojú olúwa léni lórí ètò Ògo Ìgbàlà lórí Orísun tẹlifíṣàn náà la wà. àkórí ọ̀rọ̀ ṣítì mi tẹ̀ní ní mo pè ní má sọkún mọ́ má sọ̀rọ̀ ètí nù. ẹ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé tá a bá ti ń la ìlà kan tàbí méjì kọjá a ti máa sọ̀rọ̀ ètí nù. tá a bá ti ní ìdojúkọ kan tàbí méjì tàbí ìṣòro kan tàbí méjì àti máa sọ̀rọ̀ ètí nù àti máa gbàgbọ́ yí pé òpin ti dé ẹlòmíà ní hà tòun ló burú jù kí ló dé kí ló ṣubú lù mí yìí ah igbá ìkòkò ìṣàsùn ẹ má jẹ́ ká máa wò ó pé tiwa ló burú jù ẹ jẹ́ ká máa mọ̀ pé nínú gbogbo ìlàkọjá tá a bá ń là kọjá ọlọ́run wà ń bẹ̀ ọlọ́run mọ̀ sí ọlọ́run kan àwọn bá mi tó kọrin wọ́n ní èyí kì í ṣe òpin èyí kì í ṣe òpin o ìṣubú tí orí ẹ kì í ṣe òpin rẹ ó sì máa dìde o má fààyè fún Sátánì kó gbogbo lórí ẹ. orin ni orin ẹ̀mí tó ṣe gbòógì ẹ má jẹ́ ká fún Sátánì ní àyè kó máa gba ògo lórí ayé wa nítorí pé gbogbo ìgbà tó o bá ti sọ ìrètí nù o ti bẹ̀rẹ̀ sí ní fún sátánì láàyè láti máa jọba nínú ayé ẹ o ti bẹ̀rẹ̀ sí ní fún sátánì láàyè láti máa yan fanda á ní hẹn mo ti borí ẹ ò rí o ti kárí sọ ẹ ẹ jẹ́ ká má máa sọ ìrètí nù ẹ jẹ́ ká máa ka gbogbo ìlà kọjá tá a bá ń kà tá a bá ń là kọjá ká máa kà á sí pé kò sí bó ti wù kí sánmọ̀ kó funfun tó àwọn àsìkò kan kan máa wà tí dúdú dúdú díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ máa wà ìwé Jeremiah orí orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkànlá ẹ ṣáàwó bó ti wí ó ní nítorí èmi mọ nítorí èmi mọ èrò tí mo rò sí yín ni Olúwa wí àní ìrò àlàáfíà kì í sì ṣe fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí ìwé mímọ́ ó pé bí mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ìwé mímọ́ máa ń tọ́ wa sọ́nà ó ní èmi mọ èrò tí mo rò sí i yín èrò àlàáfíà ni kì í sì ṣe fún ibi kí ló wá dé tó jẹ́ pé tá bá ti wá bẹ̀rẹ̀ sí ní dojú kankan tàbí méjì àti máa gbàgbọ́ pé ó ti tán fún mi ó ti parí mi ì lè tẹ̀síwájú mọ́ ẹlòmíì àti ẹ̀ ní kóun lọ kú lókù ẹ jọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ má jẹ́ ká máa rò wípé ká lọ kú lókù ká tiẹ̀ wo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa sọ pé eléyìí ò tó kò sówó kò sí gbá oríṣiríṣi ọ̀rọ̀ gan là ń gbọ́ lójoojúmọ́ suicide mission lénìí depression lọ́la tá a bá nígbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ìrọ̀ àlàáfíà lòun rò sí wa kì í ṣe ti ibi a mọ̀ pé nǹkan tó tó lè ṣẹlẹ̀ ni kéèyàn ní ìlàkọjá ṣùgbọ́n láwọn ìgbà tí àwọn ìlàkọjá yìí bá wà ká dúró ti olúwa gbágbágbá ká di òpó ọlọ́run mú ká di òpó àdúrà mú ká di òpó ìgbàgbọ́ wa mú nítorí pé ẹni tó bá dúró ti olúwa kan kò ní jogún òfo bíbélì ní máa wo jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ rẹ̀ wò ó di dandan á dé e lóhùn ó di dandan á ṣe é fún ọkàn rẹ bó ti ń fẹ́ ni. ìwé Joshua orí kìíní ẹsẹ̀ kẹsàn-án ó ní èmi sì wà pẹ̀lú rẹ ọlọ́run wà pẹ̀lú ẹ níbi gbogbo tó o bá ń lọ ní gbogbo nǹkan tó o dáwọ́lé pátápátá ọlọ́run wà pẹ̀lú rẹ ó ní èmi sì wà pẹ̀lú rẹ èmi ò máa bá ọ lọ gbogbo ibi tó o bá ń lọ gbogbo ibi tó ń lọ pátápátá ẹ̀mí mímọ́ wà ń bẹ̀ ọlọ́run mọ̀ sí i gbogbo làkọjá tó ń là yìí mo ní ayọ̀ láti sọ fún ẹ pé olúwa mọ̀ sí i ẹ jẹ́ ká sinmi lé e ká di ìgbàgbọ́ wa mú ká má rò ó pé ká lọ kú ló kù eléyìí tá a máa fi sọ pé ká lọ kú ẹ jẹ́ ká máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ ó sì dá mi lójú pé ní kò pẹ́ kò pẹ́ náà la máa fi gbogbo ogun ayé wa ṣe àtẹ̀gùn kọjá gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí pátápátá tàbí tẹ̀ ń gbọ́ ohùn ẹnu mi tẹ̀ wà nínú ìṣòro kan tàbí méjì mò ń gbà ni wípé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹ gbogbo kèsòro inú ayé yín kó sì máa di pẹ̀tẹ́lẹ̀ kẹ́ ẹ máa rìn kọjá lórúkọ Jésù Kristi ogun yẹn kò ní borí ẹ wojú tó ń wò mí yìí ní ìgbàgbọ́ kò sì má sọ ìrètí nù don't lose hope ni àwọn olóyìnbó ń wí bẹ́ẹ̀ ni. Hey! mo ti máa ń sọ wípé lórí ètò Ògo Ìgbàlà tó bá wa wí akọ̀wé ṣíra wa létí inú sí ohun tó tọ́ pẹ̀lú ohun tó yẹ ni bàbá sì ṣe é sọ ẹ jẹ́ ká máa fi sọ́wọ́ òsì ká máa fi jẹun ẹ̀ ká mú un dání ká sì máa mú un lò ẹ nítorí ẹ̀ náà làwa náà ṣe wà ń bí tá a fi fọn rere ká máa mú un lò ó sì dá mi lójú pé yóò ṣọkan wa lóore yóò ṣọkan wa láǹfààní ṣẹlẹ ògbóǹtarìgì tèmi tájọ máa sọ̀rọ̀ lẹni àá ẹja ńlá báyìí òun náà ni àwọn mi gbé nínú wú ẹ fẹ́ kí bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ ó di dandan <laughs> ẹ máa rí ojú wọn ògbóǹtarìgì mi tájọ máa sọ̀rọ̀ lẹni wọ́n ti wà níkàlẹ̀ wọ́n ti wà ní digbí pẹ̀lú mi ṣùgbọ́n kí n tó fi ojú wọn hàn yín jẹ́ kí n dé òkè lọ́hùn-ún nígbà tí màá bá fi padà dé èmi pẹ̀lú ògbóǹtarìgì tèmi àjọ akọlù agbami ọ̀rọ̀ á fi ọ̀rọ̀ á fi jomi tó rọrọ̀ ìyàrá mọ́tà ẹ mọ̀ ìlọ́ọ̀bì kankan à ń bọ̀.